بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله واصحابه اجمعين أعرف الله سبحانه وتعالى أتبركاتك في سيدنا محمد صلى الله عليه وآله وسلم ورنبا الشفاعة سيبين وجوه القيامة láti ṣe àlàyé tí ó jẹ́ bẹ́ẹ̀ ní dáàsì tí ó kọjá nínú tá a fẹ́ mọ́kàn onígbèrò òjò àkìyára ìṣìpẹ̀rẹ̀ nínú tí mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ nínú àwọn jẹ́mọ́ tí ń bẹ fún síhàtì ṣàfáà ó ní pé ọlọ́run yọ̀ǹda fẹ́ni tí ó bá ṣe pẹ̀lú ọjọ́ náà kó sí pẹ̀lú ẹni tọ́nà ọ̀bá yọ̀ǹda fún kò ní ní àǹfààní àti ìṣèlú fẹ́rẹ̀ ẹni tí wọ́n sì ṣèpẹ̀ fún náà yóò jẹ́ kan ẹni tí ọlọ́run yọ́nú sí kí wọ́n ṣèpẹ̀ fún بناء على ذلك يوعد الشافع والمشفوع له يجب إذن ربنا فيهما أو لهما Ifi já sí wípé ẹni tí ó ṣe pẹ̀lú náà kò gbọdọ̀ sí àwọn kàmákàá ní ìṣèjọsẹ̀ rẹ̀. Gbogbo tó bá jẹ́ ẹlẹ́bọ̀ ìdá. Kódà bí bá jẹ́ ẹlẹ́bọ̀ náà, tó bá sí pé nínú àwọn àwà kò níwà qualified láti lè ṣe ìjọ ara lótìtọ́ lódòdó kì rìnrìn ìranù ń ọlọ́run wa ní ẹ̀tọ́ rẹ̀ àmọ́ à ń parọ́ mú nǹkan ní nǹkan okùnmọ̀lẹ́bí já lọ́wọ́ rẹ̀ gbúrú àwọn ọ̀wà yìí lóòtọ́ ló kéde sí tí ń jẹ́bọ̀ àmọ́ yóò disqualify ẹ̀dá láti lè jẹ́ òṣìṣẹ́ fún ìjọra kàkà bẹ́ẹ̀ ogun padà jẹ́ kan nínú ẹni tí wọ́n kí wọ́n ṣe ìpẹ̀ fún wọn tó bá níbẹ̀ alkafiru la yakunu shafi'an wala mashfu'an lahu gbogbo ẹni tó bá sì wípé yà láìmọ̀rí sọ́rọ̀ tí ń gbé ìjọsìn tó yẹ kókó fọ́mọ̀ àwọn àtúndà ní láǹfààní onye níwà rí ó fọ́nà ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ kò páyà nǹkan mí lẹ́yìn ọlọ́run ó sì sọ òfin ọlọ́run àbẹ́ tó ló ń fẹ́ ṣèpẹ̀ nínú àwọn ẹni tí ìbínú ọlọ́run ti lórí mi mùsùlùmí lórí ahá àmórí tó bá rí bẹ́ẹ̀ الشفاعة عند الله حق بهذين الشرطين وهي الشفاعة المثبتة bá ti ṣe àlàyé tí ó jẹ́ àṣàfáà yìí pẹ̀lú mọ́jẹ̀mú méjèèjì yìí a máa wá rí nǹkan méjì gbọ́yé ní tí ó jẹ́ àṣàfáà nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé ìran ìsìnkú kan mẹ́bẹ̀ táwọn afá ń pè ní àṣàfáàtú almuthbata ìkásìnbẹ̀ tí wọ́n pè ní àṣàfáàtú almafiyya àṣàfáàtú almuthbata wó ní ìsìnkú tẹ́rùkọ́ wọ́n sì fẹ́rú ní ìlú ìgbàlẹ̀ يختص به عصاة الموحدين عصاة الموحدين ìsìtẹ̀ẹ́jọ́ nílẹ̀ àwọn tí wọ́n láǹfààní sílẹ̀ níwájú ọlọ́run làwọn tí wọ́n bá jẹ́ múmi ní òdodo tẹ́bọ̀ sínú ẹ̀wù wọn àmọ́ wọn kò sáwọn bí kọ̀ọ̀kan ìyọ́ ọlọ́run bá dájú fún wọn wípé báwọn tí wọn ò rí bí wọn nú bá fún wọn lóòjọ́ náà Sọ́tún Mùwàhìdí, àwọn olùmí a máa pín wọ́n ní Alfásikò Almìlì yóò. Ìyẹn ní pé pòkí ni, àmà pòkí ti sípàpà ń bẹ ní ìlànà Ìsìlámù. Ní àwọn terminologies tí àwọn afáwò ní àkídà máa fi máa kọlùfà ìrìn àyẹ̀. Wọ́n ń ka mọ́lé ọtí tí mú àmúyíra ọtí. Ṣùgbọ́n ó sì fi rinlẹ̀ wípé òun fẹ́ kó kú lórí ẹ̀ ilé ọtí náà wá ń kaná nǹkan mọ́kùnrin nǹkan mọ́kùnrin táwọn sọ yìí à ń tójú bọlé à ń gbé sára àkọjá mọ́sálásí à ń wọ gbé òkùnkùn kiri ó gbàgbọ́ bí àwọn kan ń ṣẹlẹ̀ àmọ́ kò mú níṣẹ́ ẹ̀sìn ọlọ́run ló bá ti mú ó sì lè kù sí bí agbẹ̀rẹ̀ kó mọ́ kù sí bí ọtí irú àwọn àyè wọ́n máa ń gbogbo ẹni bẹ́ẹ̀ ní alfásìkò alìmẹ̀lẹ́yìó irú àwọn ẹgbẹ́ lójú alìkìyàmà ìsìnkú ọlọ́run ó wúlò fún wa tọ́lọ̀ bá bá jẹ wọ́n yà bọ́lọ̀ ọ̀rọ̀ ò bá jẹ wọ́n tí wọ́n ní yẹn kó mọ́ wọ́n lé kó mọ́ yà mẹ́sẹ̀ tó kù ẹ̀rọ́kejì ní aṣẹfẹ́rẹ́tò almafiya ìsìnkọ̀ tó já sí wípé báwọn táwọn bá láwọn fẹ́ báwọn èèyàn gan tó fẹ́ báwọn tí wọ́n fẹ́ bá sípò sípẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ wọn ìsìnkọ̀ tí ò rílẹ̀ tọ́lọ̀rọ̀ ní gbà àwọn olélé ó náà ló jẹ́ mùmí ní òdodo lóòjọ́ àríkìyàmá ní ní àǹfààní àti lè ṣètò fún wọn ọmọ kú lórí islam wà òbí kú lórí alkúfù ọ̀ṣẹ́k alkúfù méjèèjì yàtọ̀ síra ló ti tó àti lóòrò ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ náà ní kó wá fúlé lórí ṣùgbọ́n lójú àkíyàmọ̀ tí àwọn sọ yìí ó wu ọmọ ìyá àwọn rèé bàbá àwọn rèé síbi tọ́rọ wọn tó kún ó sì pẹ̀wájú ọlọ́run fún ọlọ́run yìí tó gbé kápò náà kú lórí ìlànà táwọn òbí rẹ̀ méjèèjì yẹn kú lé lórí náà táwọn òbí rẹ̀ méjèèjì kú lórí ìlànà tó ń kú lé lórí ó má páwọn ó bá sì fẹ́ wájú ọlọ́run náà ọlọ́bọ̀ ní gbà ló fi ṣe pé ó di èèwọ̀ inú tàbọ̀rọ̀ tó bá ti sọdá síwájú ọlọ́run ó kù kọ̀lọ́ àwọn àti àní kìkà pọ̀ gbogbo àdúrà tẹ́ ń ṣe fókùn sùúrù ìní gbọdọ̀ jáde lẹ́nu tí ẹ sì máa alákàṣe ń bẹ nínú àwọn ìlú méjì mùsùlùmí àwọn òkàlẹ̀ ní wàhálà tí denominations tó gbà wípé àdúrà ìgbókù ó pọ̀ jù tí wọ́n gbà pápá ìgbókù mú wa tó kí wá ní wàhálà ìwà aláìmọ̀ká mùsùlùmí tó kí àdúrà mọ́lẹ̀ fóòkù tí èso kò mùsùlùmí a ẹ̀yìn ìdọ́lọ́run tó bàjẹ́ o ètí Islam fẹ́ ni ìyàwó ọmọ tó fi ilẹ̀ ọlọ́ọ̀ni fọwọ́ àlùbábà náà àmọ́ انقطع بينك وبينه الأصبع أبنى سبحانه وتعالى كجا كل الإسلام كجا كل الوجود كجا كل الوجود ká lè ní àǹfààní sí àdúrà mùsùlùmí tí àṣẹfáà lọ́nà ní òkú sí méjì àṣẹfáàtù alàkọ́sọ̀tù lìnàrí sallallahu alaihi wa alihi wa sallam والشفاعة العامة والشفاعة العامة àwọn àti ìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam lóòótọ́ kul innama ana basharun mithlukum kan kò náà ṣàlàyé bó jẹ́ tí ó gbà ló máa bí mo ti sàwọn náà ní dẹ́dà bẹ́ẹ̀ wọ́n náà rí èyí fojú tí wọ́n agbárí kí ibi jẹ́ sẹ́yìn èyí sì ní káwọn

tó si gbogbo ẹni tọ́nà ọba fún ní ojú inú tó sì fún ní àròjinlẹ̀ làákàyè yóò mọ̀ wípé ànábì eléyìí bẹ́yìn ò bá tẹ̀lé léwájú ọlọ́run ọ̀rọ̀ èèyàn léwu tí ẹ̀ ń bá fi kángínà ó fi gbéraga ó fojú tí ó fi wo ohun tó jíṣẹ́ ọlọ́run wá fi jíṣẹ́ fún wa náà sì fi tó bá fi fi fi kuliyati dini wa juz'iyatihi around a uniton láyé kárakàrà kí á mọ̀ tó ní torí kò sí na fẹ́ràn nàbí gbogbo na fẹ́ràn na ní òótọ́ lórí bẹ́ẹ̀ ọlọ́run sí láwọn ó sàwọn ìsàkà fún tó sí nìkan ló ní àǹfààní rẹ̀ nínú àwọn ìdájọ́ òfin ìsìn ń bẹ nínú àwọn nǹkan wọ̀nyí táwọn ọmọ wò wípé a ah, ìgbàpọ̀lọ̀ ń fẹ́ràn rẹ̀ jù wá lọ tàbátọ́ wá owó dàkejì àtàwà orin ní wípé àwọn òfin ẹ̀sìn kan mẹ́ tó wípé bọ́lọ̀ ti làbọ̀ ànábì lọ́rùn sí ti ju ó fẹ́ kó fẹ́ ọlọ́run mọ́ látara súnnà ní Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kò níyàwó àkọ́kọ́ ẹ̀tọ́ rẹ̀ agbára ń bẹ tó fi ìgbòkúyàwó ẹlẹ́kejì omúkejì wọlé ẹ̀tọ́ rẹ̀ ìkẹta náà omú wọlé ẹ̀tọ́ rẹ̀ ẹyọkan náà ló tó wà nínú tí ó kú láyé àyàfi tó bá ṣe wípé àmọ́tẹ̀ta tàkọ́kọ́ ìkan padà sínú ilé rẹ̀ lọ ìkan lókù tó fi láńláfà ní kò di méjì tó dáyé àwọn ọ̀dọ̀gbọ́ yìí ìyàwó gbọ́dọ̀ pọ̀ lábẹ́ ọkùnrin mùsùlùmí kí wọ́n ju mẹ́rin lọ at the same time ó fẹ́ àkọ́kọ́ ó fẹ́ kẹta ó fẹ́ kẹrin ó àrà ọlọ́run tí ní àmọ́ kò lè fẹ́ mi màá lórí ilé ní gbẹ ìkánná àwọn ìyàwó mẹ́rẹ̀ rí ó yóò rẹ̀ ìjọlọ ọ̀bá ní pé ó láfààní ó tún fẹ́ mi ó fi ìpléèsì tó tí ó àwọn conditions yóò bá ṣẹlẹ̀ tàbí bóyá yóò jẹ òkú náà gbẹ́mí sí omi yóò mọ̀ tó ló ṣẹlẹ̀ láàrin wa tó bá di pé wọn sọkọ àti ìyàwó mẹ́ta lápàdà mọ́ ilé rẹ̀ ó láfààní ó fẹ́ mi ó fi ìpléèsì tó lọ́wọ́ ìjà ò sì gbọ́rọ̀ parí ní gẹ́gẹ́ lọ́kọ́ láyé abáláyé bíjà ńlá ìdí parí débi pé ó tún wá padà wálé rẹ̀ ó pé márùn-ún ilè lé ní yíò ló jẹ́ ìyá rẹ̀ ní òfin ìsìn ìjà tó parí tí ń fọ́lé wà yíò là lè ẹgbẹ́ bí tí yóò fún àwọn olùgbé síwọ̀n làkọ́fẹ́ ìyàwó àlè ni òun ló lé agbára yóò kàwọn ṣùgbọ́n àná Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fún níyọ̀dá kó ní jù mẹ́rin lọ tó wá rí àwọn àwọn afínú kákí dúró akíjá àbíkátókì ayẹ́láfílà rẹ̀ bó ráfà láti ní fílà lókè dúró ìmọ́rùn kan ní fàyẹ̀lẹ́ òpàdà ìmọ́rùn sí sálámà ọ̀rọ̀

kọ́lọ̀wọ́ wá sí gbàmọ̀nà wá fún náà ní ọ̀nà ìtàmà kí lára àwọn tí a ti yàtọ̀ síra wọn nìyẹn òun náà ló níbi ṣàfáà yìí intercession kan lórí tó já sí pé wà special fún adam مني الشفاعة العظمى ìsìpẹ̀ ńláńlá èyí tó tóbi jù lẹ́yìn ó ní ìsìpẹ̀ tọ́nà ọ̀rọ̀ ìrọ̀lẹ́gbùn ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam fi ahli al-mawqif yawm al-qiyamah قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون kó wá náà ní ìṣẹ́tọ́ wọlé ayé rán gbogbo àwọn tàà ń sẹ̀mí lè ní náà ápàdà mújọ́ kan gbogbo àti bá ń bẹ lókè ìpè láyé tọ́lọ̀ bá fi palẹ̀ ayé rẹ wọn lórí ìgbẹ̀lú padà The a tánjíwá kún bí ohun tàà sùn yìí a ẹgbẹ́ àwọn wò a hádà ma wa'ada rahman wa sadaqa al-mursalun àdéhùn tí ọlọ́run bá wà rahman ti ṣe rèé kódà àwọn òjíṣẹ́ gan sòdodo wípé gbé ìdé ń bẹ torí pé inú ìyà làwọn jì sí alìmọ̀pìnrún náà ìdáhùn ó bú kó wá náà síbòsíbò ṣùgbọ́n yóò bò wájú ra wa lọ́jọ́ náà ìgbàwọ́wọ́n àwọn àhàrìs wípé òkíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé nígbàtà bá dìde wájú ọlọ́run náà láti mú sàárè kó wá ojú oníkálùkù fẹ̀ tótótó ni ojú ẹni tí yóò ti pé dàmú bu ẹni ẹ̀rọ níwòwò láti dè tó sàpẹlẹ mọ́ntayé túnwòwò lọ́sọ́rùn gbogbo ń lọ́rùn náà lóòtọ́ níjọ́ a máa yé níbi ọlọ́run fẹ́ gbogbo ara tó ń sí ilẹ̀ yìí olóko àwọn wa kò sí obìnrin tí ara lẹ̀ tí ò ní láìfẹ́ wájú ọlọ́run ó ó ní àwọn ewu tí àkọ́kọ́ kan kó sí ó lágbára ju ewu tí kejì kó sí lọ bó bá bọ́ ìwò owó àbó owó ọsọ tí ń tú òwò rẹ lẹ̀ ègbé àwọn ní kàmbẹ̀ lórí ìwé ẹni bẹ́ẹ̀ àti kí èèyàn tún bá ẹni tó bọ́ wá ń já sí pé ó ní òun òbòwò òun bòwò láìfún náà níwájú ọlọ́run baálé rẹ̀ lẹ́nu sọ̀sọ́ fún ìyẹ́ tó ń kùn sí tí tó ń kùn sí tí òun ọkọ̀ àtọmọ́ gbogbo ilé náà kí wà láàmọ́sẹ̀ láàrin ìlú náà wọ́n bá sùn ti pa wọ́n bá sùn ní kíníkà bóò ló múra jáde ọlọ́pùjá gbọ́yìn lójú alìkìyàmà gúrùlà gbogbo lọ́kùnrin lọ́kùnrin lóbìnrin lóbìnrin abẹ́ tí wọ́n dáhùn kó ní kálùkù yóò sọ padà lára rẹ̀ gbogbo àdọ̀dán ní gbogbo ẹ̀ ló jáde bọ́lọ̀ ti dá wa kódà ogbó àwọn àrífì tí ní àlàfà ogbó ìyàwó àìṣà rọ́pọ̀lọpọ̀ gbogbo kó wọ́n jọ náà nígbò wò láàdìdì lè kú lè mú ní ìmìnìhùn yọ̀ọ̀má ìrìnṣẹ́ àmọ́nù sì bá sì bò nínú ìdàmú tí ó máa ṣẹlẹ̀ sí kó wá jọ náà yóò ti tó lọ́rùn yóò ti dàmú rẹ̀ táwọn tó mọ́ wá tó wò ó sóòlù àbò ní yọnú rẹ̀ ó ní ìṣẹ́ lómi ìkó orí níṣòro láyé ó ṣe rí nìyẹn láyé rí ìga títà mú bá múyàn kọ́lọ̀ wọ́n tẹ̀dà ní sí wa kó sọ̀rọ̀ wá rọrùn ó ní rẹ̀ tó ní náà lójú ní jẹ́ ẹwọ títí àwọn olóòmọ wá bò àbáyọ lórí wá kẹta yọ ẹ̀dá kò ní oní ọlọ́ọ̀bọ̀ wọ́n sun oòrùn látàrí kó wá máìlì kan péré sábárí inna lillahi wa inna millions of miles lóòm ṣe sí wa ẹwọ bá ti ń fìlẹ̀ àwọn òṣèrè rọrùn rí torí tí ń múlò rọ́dọ̀ wá ní fẹ́rẹ́ fẹ́ lọ́dọ̀ àwọn ìlú èrí àfojúrí láyé rẹ̀ ẹ̀rọ ti dọ̀rọ̀ lárúbáwá lọ́lẹ̀ haúsá darí bẹ́ẹ̀ náà tó tù wọn náà bá dé náà òtútù tí wọn bábá fi pé tọ̀dọ̀ wá ní tọ̀dọ̀ wá yẹn sí òtútù àbí kápẹ́ tọ̀dọ̀ wá lótútù kápẹ́ tọ̀dọ̀ wọn ní ọ̀gìnì jẹ́ ó lè ìgbóná yóò ti pọ̀ jù gbogbo agbá inú mọ̀ ọ́ ó jánàbì ni kò o ni ó tójíṣẹ́ ọlọ́run kò tójíṣẹ́ ọlọ́run ó jẹ́ wà líyù kò jẹ́ wà líyù kó mọ̀ sásàlà ní bó láṣe lé ní ṣìnà ìdí lásìkò yẹn ọlọ́bọ̀ tí tun láti ṣèdájọ́ fitnatun ta'umul birra wal fajr

tọ́rọ ma ná tí ò tí mọ̀ pé ní ọdún tó ló ń jásí náà yóò fẹ́ kọ́nà tí ẹ̀sẹ̀ dájọ́ bó tẹ̀ ìjẹnu náà fìtílẹ̀ ti pọ̀ jù bóyá bó bá tẹ̀ ìjẹnu náà bóyá yà náà ní ló tẹ́ ìyà ìtàwọn kojú rẹ̀ lọ́wọ́ yìí nabi adam alayisala ló ní a bọ́rọ̀ tí mo ti rí mo ti wà disqualified láti lè bá yín intercept ìgbé bá yín ṣépẹ̀ kí ló dé ọlọ́run ní nǹkan èèwọ̀ ní ọgbà ìjẹ́ náà ó ní má dé bẹ́ẹ̀ mo ti dé bẹ́ẹ̀ lórí ẹ̀sẹ̀ ni tó ti gbọ́nà wa subhanahu wa ta'ala ó ti ṣe àforíjì rẹ̀ fún anábi adam alìsẹ̀lám fatalaqqa adam min rabbihi kalimatin fataba alayhi innahu huwa at-tawwabur rahim ọlọ́run ti ránṣẹ́ àwọn gbólóhùn kan ló gbólóhùn tún bá ogbóló àforíjì tọ́lọ̀ ti ránṣẹ́ rẹ̀

ẹ kọjá sẹ́ni àkọ́kọ́ tó lọ kọ́kọ́ sí lójíṣẹ́ gbogbo ọmọ ìrìn àyàn lẹ́bìn mọ́ na ìgbésẹ̀ lẹ́bìn mọ́ hadith ibn sahih muslim tí a jẹ́ àmà wípé awwal rasulillahi ila an-nas fil ardi nuhun aw kama qala nabi alayhi salatu wassalam ọlọ́run ọba àkọ́kọ́ tí ọmọ àwọn náà fi fíyò náà rẹ̀ ẹnu ilé náà influence kan náà ní ló influence yẹn kó fi bá abẹ́ ọlọ́run kọ́lọ̀n fi èsì dájọ́ nira ikọ́ arábìnlọ́wọ́ ní ìyìn e, láǹfààní rẹ̀ tó dúkẹ́ mo sépè lé àwọn ìjọ gbà wọn dàmí lámójú àpé bíyàn bá ka wọ́n rọ́bà nínú kọ̀ránì rọ́bà náà ló sàmì rẹ̀ rọ́bà náà yíò sí sàmì ò kọ́lá rọ́bì kọ́lá náà rọ́bì látàzọ́ alàlàáwùdí nàìkáfìrí na dáyà wọ́lọ́n níbi tí àwọn ìjọ mi súnmídé yìí gbogbo ìran kan tí bá ń jẹ́ kéfì lókè pè lásìkò tí ń ló lọ́wọ́ yìí wọ́n sẹ́kẹ̀kùn lé wọn pa ogun wọn ó ní àdúrà tí mo ṣe wọn tí sì jẹ́ ìpè wọn ó ti disqualify mi láti bá ṣe pẹ̀lú inú ìdámúnà láwà bó lásọ̀rọ̀ wá sí yóò ní ànábì Ibrahim ọlọ́run náà mú ní kọ̀lílù lọ́yìn àyànfẹ́ ọlọ́run àyọ̀ ọlọ́run ẹlọ́gbọ́n ó jẹ́ ànábì ẹlẹ́kẹ̀rọ ànábì ẹlẹ́kẹta àbádọ́ ànábì Ibrahim alayhi salam àtùkú àtùkú bá sì fún ànábì Ibrahim tí bá ṣe fún anábì adam ṣáájú rẹ̀ wọ́n náà tó sọ wípé ẹ̀ èmi náà lè síwájú lè ní bá ń sìnkú wájú ọlọ́run lè á ní kàzíbtò fi láàáhì sàlásà kàzíbáàtì irọ́ mẹ́ta kan ló tara àmì kódà bó ti jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ oní hadith wọ́n já mọ̀ wípé in tí ànábì Ibrahim sọ pé jẹ́ irọ́ yìí irọ́ ń jẹ́ nínú ìtumọ̀ àmọ́ nínú ìfọ́síwẹ́wẹ́ àlàyé rẹ̀ kìí ṣe irọ́ kí ni ká àkọ́kọ́ ìgbà tí àwọn èèyàn rẹ̀ ní táwọn mẹ́láyò náà ní ìmá sẹ́bọ́ àwọn èèyàn nǹkan kan

tí ìrìn láǹfààní àti lọ òbíkà ìrọ àkọ́kọ́ nù àwọn olùmọ̀ ní ààrẹ tí ànábì Ibrahim onífàásí o ní ààrẹ ìwà ààrẹ gbàgbọ́ kèfèrí so ó bá mú ní òfẹ́sì náà lẹ́ni náà ó re rẹ̀ ti rí lólóhun fẹ́ràn rẹ̀ ó bá na sẹ́ẹ̀tà àtọwọ́ méjèèjì nígbà tí mo bá gbé nǹkan rán padà ló bá gbé dé ikun ọkọ̀ mi fílé ìsárí lágbókun ooru agbẹ́rẹ́ mẹ́ta àké náà ni bá ti sísá gbárí gbogbo àwọn onímọ̀ orí rẹ̀ ní báyìí àké ní mọ̀ sán ọpa lójijì ó rẹ̀ mí náà kí ló dé ìlú sí agbẹ́rẹ́ tó rẹ̀ gbogbo àwọn tí wọ́n lé ọkì lójú onílòjó rẹ̀ ọ ló ilé àkèésà rẹ̀ yìí ìgbàgbọ́ mi lẹ́ sí nẹ́fẹ́ fún mi ìgbàgbọ́ mi ń sáàrọ̀ sí nẹ́fẹ́ fún mi ẹ̀dàkùn sí ààrẹ nìyàn àmọ́ ní fàkọ́ọ́lá àmọ́ in reality ó wà healthy ó lálàáfíà irọ́ àkọ́kọ́ irọ́ kejì nígbà tí gbogbo kó wá lọ bí orò tán ó bá lọ kún gbogbo àwọn èrè ọlọ́run gbogbo wọn jọ ló bá ṣe wọ́n súnasùnà ó wá dákan sí nínú wọn yíò ló jẹ́ èrè àgbà ó fi àáké tó fi jáwọn tó kù ẹlẹ́wẹ́lẹ́ ó fi kọ́n lọ́rùn nígbàtàwọn ará ìbíde a tàndẹ̀rọ ilé ìwò kò sínú tànlé inú olú ìdí láyé tàndẹ̀rọ ẹ̀wò ẹsẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ náà tàbí ọ̀rọ̀ sọ àwọn kan yọ́rọ̀ ọgbọ́ àní ìgbẹ́mù ti ń dọ́gbọ́n sọ bí trade <laughs> orúkọ mìíràn

ó náà ní ẹbí léèrè kó sàlàyé tó ṣẹlẹ̀ sí àwọn tó kù ṣé wọ́n ni àlélé yìí ẹbí léèrè sáà pé ohun tó ṣe gbogbo àwọn ọlọ́run kéèkéé kò fọwọ́ kan bàbá wọn ó dáàbá wọn sí àmá kéjì yíò ń fi ṣe sẹ́fù kọ́ bàbá wọn lọ́rùn ẹkù bàbá náà sì ń bẹ nígbàtí kò ní níjà wọn gbè àmẹ́ ẹbí lòye kó lè rẹjọ́rò ẹni báyìí mọ̀ ní o goma dunkuru nufi nukisu ala ru'usihim faqad alimta ma ha'ula'i yantiqun wọ́n dorúkodù wọn ọmọ yóò bọ́ sọ wípé ìrònú lórí kí ní kodù ó dò náà kàkodò ọ̀lẹ́ challenge lọ́lẹ́ ẹgbẹ̀rún wá ma wọn ò ló sọ̀rọ̀ tí wọ́n wíwọ́n bá fún lẹ́rù ìyìn kọ́lá tààbùrú na mẹ́jọ nílá ó jẹ́ yìí náà ẹ wá ń sin kankan lẹ́yìn ọlọ́run tí ó lè jẹ tí ó lè mú tí ó lè nìyàn lá tí ó lè sàmàlé fún yàn àúfèrè lápùn àá ẹ̀sìn fẹ́ gbọ̀ díẹ̀ ẹ̀sìn fẹ́ gbọ̀ díẹ̀ wàlìmọ̀ tààbùrú na àwọn onígbà mọ̀ òbí èkó àlàyé ọgbọ́n gbàtọ̀ máa sàlàyé ọ̀rọ̀ ẹlúmí mọ̀ ọgbà ìsìnkú búrúyàn hmm. àwọn tẹ́ ìsìn ní àkàyè náà títẹ́ tẹ́ ìsìn òbá nílá àkáyè orí igi lóhun òkúta lóhun àti ẹ̀ṣùpẹ́jì kò nílá àkáyè àmẹ́yìn ọlọ́ọ̀kan ilé tayọ kẹ tó mọ wá mọ̀ nílá àkáyè afẹ́dátá kìlú ẹgbígbà kan dùkú kẹ ronú ni ṣùgbọ́n gbàgbọ́ yìí qalu harriquhu wansuru alihatakum in kuntum fa'ilin wọ́n bá pàpẹ̀rọ wọ́n lọ conference wọ́n ní ẹja olúwa wa lọ́wọ́ <laughs> ojú ó tí wà lábá dábògbò sáwọ́ <laughs> ẹ̀dàgùn ọlọ́dàgùn mọ́jẹ̀ kí láàkáyò sọ wa èyí tí yóò fi pé máa sọ pé ọlọ́run mi tí lè kájẹ̀ láti wá ní ọlọ́run lẹ́yìn ọlọ́run lórí ẹgbó jẹ́ ọlọ́run fún nǹkan yẹn pẹ̀lú nǹkan yẹn jẹ́ ọlọ́run fún wọ ọ̀sán ìyẹn tó bá gbogbo lẹ́mọ́lẹ̀ àti pákó gbogbo ètò bá mú kò sí ètò tó wọ́n sí ṣùgbọ́n sẹ́mọ̀ wípé wọ́n mẹ́ ìjẹ́ ọ̀rọ̀ àmìlẹ́tì ìrọ̀hìmá ilẹ̀ mẹ́rin na náfisàwò ọlọ́wọ́jà gọ́ra wa ní ma tó dá fún náà irọ́ ẹlẹ́ẹ̀kẹta tí chanel Ibrahim ń wípé kò ní jẹ́ kí òun lè ti bá wa sìnkú ìjọ náà ìgbà tó jí ogbò rẹ̀ dàrú tán tó wá kútó ẹ̀rọ tútó lọ́gbò rẹ̀ dàrú ní ẹ̀rọ ọ̀pìtọ́ ọlọ́run bá di ló sẹ̀lẹ̀ tó wá di pé ọlọ́run là kó mú ìyá sí tó wá láti máa tó ṣe pé àwọn olóbodè ìlú yẹn bẹ́yìn kọ̀lẹ́ bá ti lọ tó múbìnrin lọ́wọ́ tó bá ti rẹwà wọ́n gba obìnrin lọ́wọ́ rẹ̀ wọ́n gùn ọba ní wọn ibò kàn wọ́n wọ́n níta lọ́mọbìnrin alákàṣe rẹ̀ wáyà sọ̀rọ̀ níyà kan bẹ gbogbo sínú àpótí wọ́n ìgbèrè sínú àpótí nígbàjẹ́ ìsọmọ torí tó yàwó ń gbà ní ìyàwó ní òun ìyá ishaq nìyálé àkọ́kọ́ tí a ní Ibrahim kọ́ fẹ́ ní wọ́n ti rí ìpínlẹ̀ ọdún rẹwà báyìí ọba wa ní òfẹ́ tàbí láyé ọdún náà àwọn tọ́lọ̀ mọ́ ń kásẹ̀ ní lọ́wọ́ ayé fàánẹ́tì ìtù Muhammad sábà jẹ́ dáadáa martin ọba gbẹ́sẹ̀ lé <laughs> hmm, ọba

lọ́mọ ìyá mi obìnrin àbúrò mi obìnrin ni bó obìnrin bẹ̀rẹ̀ olú ẹlẹ́ẹ̀kẹta ni bẹ́ ìyàwó rẹ̀ sí ní àwọn àfá tí mọ́ ń wádìí hadith nígbà tó fiṣẹ́ lọ́nà ń sọ ọ̀rọ̀ inú àwọn hadith wọ́n jú yé wa wípé ìtumọ̀ méjì ni ìjọmọ ìyá mi obìnrin àbí àbúrò mi ní channel brain sọ ìtumọ̀ méjì ló kún sínú ìpìlẹ̀ ẹ̀rùn ṣe lẹ́sìlámù wípé bá àtijọ́ wà síra wà yìí tá a jẹ́ ìran ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ọmọ ìyá kan la jẹ́ muslim innamal mu'minuna ikhwa gbogbo ibi tó bá òkè wọn mùsùlùmí ó rìn sí láyé tó bá ti bá mùsùlùmí níbi ibẹ̀ geographical location tó yàtọ̀ sí ti ẹ àìrí ó fi gbọdọ̀ yé musulmi mùsùlùmí pé tó bá ti rìn sí láyé tó bá ti bá mùsùlùmí pàdé ó gbọdọ̀ ṣẹ̀ṣẹ̀ sí pọ́mọbẹ̀ náà ní ọ́nà bá ti bẹ̀rẹ̀ mọ́ṣálásí wa nínú ìsì tẹ́nìkan wọlé ojú àwọn ọmọ ìlú nígbà wọn bá tẹ̀gbọ́n mú sí ó ìṣe yóò bá gan tí tó tó mo jẹ́ ìgbò tí tó mo jẹ́ ọ̀sán ìwádìí kírun gbàlá yóò sí yóò kírun rẹ̀ dáadáa kódà bí ó bá tún ṣọ wá lẹ́ tí mo mú bá kírun mọ́bí fún wa wọ́n tún lè ní ká jẹ àǹfààní àlejò tá bá rí wípé ẹni tó lè kírun fún yẹn àlejò wa ni wọ́n lòótọ́ àkọ́kírun sí wa gbogbo mùsùlùmí láyé tá bá ń tí ló sẹ̀lẹ̀ láàárín ara wa àmọ̀lá wa wọ́n ní àlẹ́gbẹ̀rẹ̀ lóbẹ̀ ní fàárọ̀ tí fi pè ìyàwó rẹ̀ ní àbúrò rẹ̀ tó gbà lórí pé ọmọ ìyá òun nínú ẹ̀sìn wọ́n ní tìmọ̀ kejì ní wípé ìran ni gbogbo wọn ẹsẹ̀ pé ni wọ́n mọ́ ṣe rí nìyẹn fúlàní ti ń bẹ ládùúgbò tí wá so irú ọ̀rọ̀ yẹn wọ́n pè ní àtàwòríyá fìlìmín balaga àtàwòríyá fi ilmi albalaga ó sì bá nínú òfin ẹ̀sìn àtàwòríyá òun tó lóun tó lò tó ní ìtumọ̀ méjì ìtumọ̀ tí àwọn tó bá sọ̀rọ̀ yìí sí gbọ́ yí yàtọ̀ sí ìtumọ̀ tí wọ́n gbà lérò jẹ́ táwòríyá nìyẹn bó bá ti lo gbólóhùn kan nínú àwọn lílo gbólóhùn lílo èdè àwọn tó ń bá sọ̀rọ̀ wọ́n gbọ́ iye sítúmọ̀ kan ìwọ́n tó sọ̀rọ̀ ipò mí wọ́n náà gbọ́ túnmọ̀ ìyẹ́ sí ibi tí wọ́n lò sí ìwọ̀n gbọ́ iye sí àwọn àgbọ́ iye sí omi náà so ó túmọ̀ sí tó gbà lérò ó sì túmọ̀ sí tí àwọn tí wọ́n jẹ́ tó bá sọ̀rọ̀ gbà lérò Islam ló takò láti ìsàtúnṣe nǹkan Abubakar Siddiq radiyallahu anhu

àtìjíṣẹ́ ńlá àdìmọ́lọ fúnra wa nígbàtẹ́ni tó ń padà Abubakar sì gbajúmọ̀ kò sólówò tí sábà gbajúmọ̀ tó lówó ní báwọn ní bá wọ́n pàdé wọn lójú ọ̀nà bí wọ́n sì ń lọ sí gbòrò Madina Abubakar ibo ló ń gbòdá lọ tálẹ́ntí wá rí nǹkan tí mú yàn mọ̀nà èmi ni mo ń lọ nìkan ní ìsìnmọ́ bí tí mo ń lọ ẹni tẹ́ rí pẹ̀lú mi wò ní dákẹ́lá tó ń jẹ́ olùmọ̀nà fún mi so àwọn tí ń pàdé àwọn gbọ́ ìgbọ́ yìí wípé àbúbákì ń lọ òkúkà tí ò mọ́bẹ̀ ẹni táwọn orílẹ̀-èdè rẹ̀ yìí ni mo mọ̀ ní tó wọ́n sì gbà lérò ní wípé tí mo mọ̀nà tẹ́lẹ̀ ànábì ọ̀rọ̀ lẹ́ni inú ra kèfèrí mo rì sí tẹ́lẹ̀ tó wá fàmí jáde tó wọ́n ní táóríyà ní ọ̀rọ̀ Ibrahim alẹ́sàlá àmọ́ tó wípé ó ti yapa sí bọ́rọ̀ ṣe rí ní Ibrahim ó fi gbogbo lóun yẹn jọ́nà wípé mo parọ́ mẹ́ta kan kò ní fún láǹfààní àti ìgbà iṣẹ́ ọmọ yá ìrìn sílò ní anẹ́bì Ibrahim ní sàlàyé náà ti rí ilẹ̀ kalẹ̀ fún wa nígbà ń se lẹ́nu tó dàbí tì ní àwọn ìparọ́ amúláyì àwọn èèyàn parọ́ lè ní ìlú gan ó bá sì náà ah, kí ó lẹ́ pa yóò mọ̀ ah, òun mọ̀ òun mọ̀ kó ń parọ́ só mọ̀ pé ìjà ọmọ ògbó jà ní kẹrùn pé ibi tí wọ́n ti di àkídà tó dáadé tàbí bára wá lò ó dà nígbàtẹ̀ bá wá sọ̀rọ̀ pé rọ̀ òdá ti tílé tẹ̀lé ní tó wá yóò wá bẹ́ẹ̀ wọ ọ̀rọ̀ tó fi sáwọn lágara yóò wá yá mo ní bẹ́ẹ̀ sars ẹ sọ ẹnìkan fún jẹ́ ìparọ́ lẹ́nu mọ́ nìsí o ò dáa òun fẹ́ bí ìgbà pé kíyàn ti lọ bí èèyàn kù sí ṣùgbọ́n ó fẹ́ máa wá àwọn ọ̀rọ̀ kan tó fi máa ṣàlàyé fáwọn èèyàn wípé tó ń ṣe yẹn ò dáa tí wọ́n gbìyànjú ká tún bá kùn bí wọ́n pípa sí ó wá ní ìwáyé wọn muslim àti mọ́ bukhari rahimahullah ta'ala wọ́n bí iṣẹ́ ńlá lẹ́yà ní sùlátù sẹ́lá wọ́n ní halil-mu'minu halil-muslimu yazni halil-mu'minu yazni qala yazni halil-mu'minu yashrabu qala yashrabu halil-mu'minu yakdhibu qala la wọ́n bí iṣẹ́ ọlọ́run bábájá wà ó bá ṣe sì náà kò dáa ọtí mímu náà kọ́ ọtí náà ní mú ó tó ní ìbéèrè tí mùsùlùmí bá wọ́n parọ́ fún àlẹ́bìnrin láàláàlá mùsùlùmí òun pa ìyẹn ní pítàtẹ̀ ìgbọ́ pé wíwàsí náà ti tó tó báyàn lẹ́sìn jẹ́ tó báyàn bí wọ́n ti mú dáa tó tó báyàn lẹ́sìn ẹja máa ronú sí àwọn àyájẹ kòránù tàà bá ń ṣe tìláwà wọn torí kò só orí fẹ́ni tí ń parí kòránù ọjọ́ kẹta ah, tó bá ti ní kòránù lónìí ọjọ́ kẹta ní tún parí rẹ̀ ó tún lọ́jọ́ kẹrin ó tún parí lọ́jọ́ kẹfà tó bá gbọ́n tó ń ká yìí kò bá mú tó torí padà máa ń rí pé gbogbo àwọn èrò tí Islam ní amáde bẹ́ẹ̀ ó kàn ń ka alifabẹ́tíkálì kọjá ni ó rẹ̀ tí a bá wo láti bẹ̀ẹ̀ dé parí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ẹ̀ṣẹ̀

ọlọ́run ní ìbínú òun kò ní dáa fún ọrùn ọlọ́run wọn a máa sọ lórí ẹni tí bá ti kò rẹ̀ náà ni ìwọ òbí tó bá ń tírìn wọn máa ń tírìn ẹ̀ ní tírìn kó máa ń pa irọ́ ẹ jẹ́ ká máa fún àwọn ọmọ ní confidence tí kan bá ṣẹlẹ̀ tí wọ́n fi lè sọ̀rọ̀ kọ́dà jẹ́ ká máa mọ̀ nínú ìtọ́ wọn wípé gbogbo ń tẹ́ bá sí bó ti wo burú tó bẹ́ẹ̀ báyìí lè jẹ́wọ́ kò sí jìyà máa fi yún náà bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá wá jẹ́wọ́ tán wá kìlọ̀ fún jùlọ mọ́nà torí gbogbo bá ti nà ọmọ torí pé ṣe tí ò dáláyé ẹ̀ ń kọ́ nírọ́ ni àdámọ̀ nípa ọmọ ìdáyìn ní fẹ́ rí nira yóò tó máa kú tó ń bá ẹni jẹ́wọ́ ah, subhanallah aláàrùjù mẹ́rẹ̀ tí wọ́n gbogbo bá ti mọ́ gbà mọ́ náà mọ́ tó ló lè bá èèyàn jẹ́ lẹ́sìn láyé tó tó irọ́ sí ọlọ́run ṣe fẹ́ láti gbọ́rọ̀ pọ̀ kò sí fẹ́ láti gbàdúrà rẹ̀ èyí ma ká ń ta àwọn tí wọ́n síwájú lọ wípé tọ́rọ bá da àwọn àtìyàn papọ̀ wọ́n mọ̀ sọ wípé àwọn fi ọlọ́run bá tó dá àwọn búra tó bá ṣe pé àwọn bá parọ́ fún lórí ọ̀rọ̀ yìí kó rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ fáwọn ẹnu bá sì sẹ́yìn rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ gbogbo ẹni bá sì dúó lórí ìlànà rí ìlànà òótọ́ náà dì ní náà ọlọ́run dúó jì bí kẹrin àwọn afá súnà ilẹ̀ yorùbá alọ́sálámàsán ọjọ́ kàjọ wá sọ̀rọ̀ a wá sọ̀rọ̀ nípa ìyẹ̀ká ó wá lẹ́nu yẹun ti pè báyìí pé wọ́n ní kò ń gúrú wà báyìí ẹkùn rí bẹ́ẹ̀ wọ́n fi lè pamọ́ ní nígbà tó sọ lórí àwọn wá ní ojú àwọn wá pà náà wá ní ibi tó wà yìí táwọn sì jókòó sí ìjẹ́kájọ búra tó bá sí pé ìwọ̀n bá ń parọ́ mú ọ pé tí wọ́n ló ṣe yóò ṣe àbí ọ̀rọ̀ bá ń parọ́ kí ní ọ̀la tó mọ́ kẹ́nìkan gbẹ̀rẹ̀ nínú àwọn yìí olùdákẹ́ ìgbẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ pé ẹni tí ó sọ rẹ̀ ìdodo rẹ̀ wà lágbára kẹ́nìkan gbẹ̀mí mi inú ìrìn àti ọlọ́run tó láṣìí lórí táwọn tó ń sọ̀rọ̀ olùdákẹ́yìn kí wọ́n parọ́ fún òun wà bàjẹ́ wọ́n sọ wọn pọ̀ òun a sì jọ kápọ̀ sákìyèsí sí tó parọ́ máa ẹni tọ̀wọ́n gbóhun bínú rẹ̀ lọ sí parọ́ máa tó nínú àwọn ìwà rẹ̀ kí yẹn fi ń ṣe tàwásùl ìlà rabbihi kí yẹn fi ń ṣe àkàrà síwájú ọlọ́run olùwọ̀dúdú bọ́rọ̀ bá ti rí sọ eh, kẹ́lẹ́nu àwọn afárá àti wọn kọ̀ tíra ọlọ́run tó ní kálù bóyí orí o bí orí bẹ̀ ọ̀ ṣùgbọ́n tàbà yẹn fi torí rẹ̀ gbé wá káàrùn náà torí rẹ̀ sọ lẹ́nu ẹni jàgùdà kan dá olówó kan nígbàtí kabakabakaba láti owó kò wá rí ó lè yìí náà jàgùdà yìí náà sìn lẹ́yìn rẹ̀ títí tẹ́ ní sáà lé bàbá kan tó bẹ̀rẹ̀ wájú tẹ́ tó ń bó ti rí bàbá ń bàbá ẹgbà mílẹ̀ ọ̀gọ́rọ̀ lọ́sà ní léyìn púpá gbá ẹ̀dọ̀ fọ́rọ̀ owó gan yóò tún gbẹ̀mí mi lọ́wọ́ gbogbo rí lọ́dọ̀ yìí tẹ́sì bù mí láṣìírí ah. bàbá yìí só rí onu náà lè kó fara hàn sí arákùnrin sì kò ń ń lórí o ńgbà tó ní ìdé lóòtọ́ ló ń bá sọ bàbá yìí pé ẹni ìsọ́kùnrin kan kọjá ya mo lò ń wá káàkiri bá níbẹ̀ ẹni kọjá kọ́nà ń gbòòrò lé rí ó sàlàyé kò ní léwu ó sì pé ìwò ló ń lè ra sí mi láti rí náà ní ìlú bá ti ń

bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀kọ́ ló fi yálè rí ní ẹ̀kọ́ ló wà ní àfáàyẹ̀ wọn wá ní ìwà wípé kò sẹ́yìn tí bá sòrò láì tọ́lọ̀wọ̀n bá ìgbé ìjà tó gbé inú tẹ́ ẹ̀ṣẹ́tì ká máa tọ́ parọ́ mọ́ lórí ìtawà kò sẹ́yìn tó ti fẹ́ ìlú pọ̀ ẹni tí èpa ó ti mọ́ pa rẹ̀ yàtọ̀ bẹ́lá ní méjèèjì ẹlòmí parọ́ fún wọn bá parọ́ fún yóò máa ẹ ti kọ́ mo ti ọdí sáà lọ́tọ́ tí yóò bá wá ti ní orí ẹ̀ mo ti ọdí sáà tó sáà ní sọ ní gbogbo rọ́ tó pa òun <laughs> ó ti yé o so gbọ́rọ̀ pẹ́ta bá jọmọ̀ pàà pàrọ̀ fara ọkọ̀ níbi káṣẹ́ kí kàkàmọ́ púpùsù dúdú ìjọ́tọ̀rọ̀ bá wá bẹ́ ìrẹ́ yóò wà pé ọ̀ ìgbónjú orí nígbà tó wá so bí mo sọ pé mo jẹ ojú sáà ìgbín àti ìtú àbí òtú ní ìsìn kò dáa ṣùgbọ́n wọn nábì Ibrahim alayhi salam ọ̀nà tí wọ́n fi gbà wáyé lọ́dọ̀ wọn lásàlàyé ẹwọ́n tí wọ́n sọ pé yóò fi irú àkọ́bá tó sì nílò ìgbà òkè àmì wọ́n ti ga nípò tó wọ́n nítorí bẹ́ẹ̀ ìdí láǹfààní àti gba ayé sí àwọn jù lọ àmọ́ tó wá mọ́ nǹkan ẹlọ́sọ́dọ̀ rẹ̀ ọdọ́ta wá ní ọ̀dọ̀ Ìsá mọ́rìyàn ọ̀dọ̀ Ìsá mọ́rìyàn ní ọ̀bá lọ́dọ̀ Ìsá mọ́rìyàn àrókùtù sí wàhálà tí ń dà mọ́ra wàhálà náà ni wípé bá a bẹ ọlọ́run kọ́lọ̀ ní ṣe sàánà wà ní ó sì dájọ́ ànábì sánà wà sọ wípé ànábì sánà wà sọ wípé kò sún sánà wọn ànábì sánà wà sọ wípé ìlú láǹfààní àti bá a ní sí bẹ̀rẹ̀ kan lónìí òjíṣẹ́ ọlọ́run wà láàrin ilé fòrò láwọ́ tàbí tí mú sáà Allah ala. So, anábi ìsáàbí mọ́ ẹ̀rọ wà ní inú láǹfààní àti bá yí sí pẹ̀lú ní àmúhùn ní dápọ̀ ẹ̀sẹ̀ kan ní pàtó tí ó disqualify yóò tó ń sẹ́ níwájú ọlọ́run. Yóò wá dáa rẹ̀ tí wọ́n sọ́rọ̀ Muhammad وأثني عليه بمحامد موعود بعد ìgbíṣẹ́ ọlọ́run níwà adarí sọ́dọ̀ ọlọ́run níwà kí ọlọ́run mẹ́sàn mẹ́wàá láwọn oókì kan tọ́lọ̀gùn ò tí fi wọ̀n mí láyé ní kí ọlọ́run mẹ́sàn mẹ́wàá ìjọ náà ń ṣe àwọn ẹ̀yìn fún ní bá ń tẹnu mùsùlùmí kan jáde wípé ìmọ̀ lọ́pùn àfúsì ń bẹ lọ́lọ́ ànábì pé gbogbo nǹkan ànábì ma ní bá ń tẹnu mùsùlùmí kan jáde wípé ẹnìkan nínú wọn ló gun ọlọ́run wa lágbára àtìkò kí agbára àtìkò tọ́lọ́run sí tọ́ni gun ọlọ́run yìí ọlọ́run gun ò lè withstand díẹ̀ agbára ọlọ́run gùn ká àti gbogbo ipò tẹ́ni igun ọlọ́run ó wá di kọ́lọ̀ wá ń tọrọ àforíjì lọ́dọ̀ ẹni tọ̀ pé dákùn foríjì ní ipò tó lórúurú ìlú wa mùsùlùmí ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjá bá fẹ́ mọ ọlọ́run kó wá mọ̀ lànà máa ń rìn tí ò yẹ kó rìn wọ́n gbẹ̀ẹ́sẹ̀ wọ́n sì gbọ́wọ́ jìnà sí sàkúsà báàkì wọn kò ní ìdíkà ń gbọ́wọ́ rọ̀mdọ́nù fẹ́ wọlé yìí àìgbọ́wọ́ kan tó gbà rọ̀mdọ́nù a sì máa mú sẹ́kásẹ́ hajj nígbà wọn lálájí ti sanwó sẹ́ hajj ní ìsìn kan wá ní ó hajj ìgbókan ah, gbogbo mùsùlùmí láyé tí bá ti kí òní wà nílò ọlọ́run ipò wìláyà kan jura wọn lọ ọlọ́sọ̀sọ̀ wà ní ìwọ́n fẹ́ kí wọ́n wá bọ́ ìjà wípé ẹ̀sìn mọ́ sàdọ́ yìí sẹ́gbẹ́ sí máa tọ́jà nù o wàlí ní gbogbo mùsùlùmí tí bá ti ń kírun tí sì jìnà sẹ́sẹ̀ alákàṣe ìtẹ̀lófin ọlọ́run wa yóò mọ̀ jura wọn lọ́dọ̀ ara wa síra wa lẹ́dà bá ti wá sá fún ẹ̀sẹ̀ jìnà sí tó bá ti súnmọ́ lọ́run sí nìkó wàlí kó wá lẹ́ẹ̀kọ́ fi ga ju búra wọn lọ sí kódà àwọn kèfèrí nù ipò wọn náà rí bákan wájú ọlọ́run kèfèrí kan gbó kan lù kan lọ ẹ̀rí ìlà àyànsánà àníbì mọ́ sọ wípé ẹni tó bá wùwà báyìí yóò dá àdìkìyàmà tọ́nà ọba sì gbé ìdè rẹ̀ yóò sì gbé ìdè rẹ̀ pẹ̀lú fídánù àti haman ṣe báwọn tó tún jẹ́ kéfèrí lórí ilẹ̀ kí tó wọlé ayé fún nígbà tó tí ní kan wájú ọlọ́run lẹ́yìn tí náà tó òun kí wọn wákàtí gbogbo mọ́sí ọlọ́run mọ́sí àlébò ìjìnà sí kò ní ìdígbà ẹ̀dàgbàsọ́ ní wàlí a máa gbogbo ọ̀rọ̀ ní mọ́sálásí gbọ́rọ̀ lọ́jọ́ friday máa parú mọ́ra wá ìyẹn aṣọ ìlànà bí bá ti dé ìbẹ̀ ló dókò sí tá ń sọ fún ọbẹ̀ nílùú ẹ̀mẹ́dì rẹ̀ wá sọ bí tábí ti jókòó zikiri láyé tó wá tàbí bá kìrì mọ́gbọ́n àwọn olórin àwọn olórin táwọn atásùn wọn fúnlẹ̀ àbí ìtásọ́ fún mọ́tẹ̀ tí a sọ kan ó lè nígbà náà ẹni tàbí ló fi tẹ́mù fún tó kò sábà wọn fún mú tẹ̀ tẹ́sọ wọ́n sàrọ̀ sọ́gbà náà ó tún lè ní ẹyà sọ ọ̀kọ́ mọ̀ pé àwọ̀ ni wọ́n wọ̀ alẹ́bò tí wọ́n kí n pè bí wọ́n ti ń pè lílífàtì yìí tó wá dé tó wá gbogbo bá ti ṣe ẹyọ kan rẹ̀ báyìí ó ní ládá ẹni tó kàkùnrà nígbà 6,666 sánàbí ló wíwẹ́ sọ sọ̀hábí tó wíwẹ́ sọ̀táàdì tó wíwẹ́ àwọn aláwọ̀ dúdú wọ́n fẹ́ lè kú lórí mọ́ mọ́lìkì rahimahullah èyí sí tó ń dáwọ́lẹ̀ lórí ìlànà mọ́lìkì ni ṣe mọ́ mọ́lìkì ló wíwẹ́ bó sọ kí ní kan lórí ìrọ̀bá ayà ah, mọ̀ kí làwọn tẹ̀lé tí ọmọ wọn lè kí ló wíwú ẹ̀ sọ́tọ̀ ríkà tàríkà tí àwọn bá kìí ṣe sọ èyí tí Umaru ṣe sọ èyí tí Uthmanu ṣe sọ̀rú tí Ali se ìbòlò jíṣẹ́ ńlá ti jókòó tí ń ṣe àdíkìrí pẹ̀lú àwọn ẹ̀ tí wọ́n ń lú bẹ̀bẹ̀ mẹ́rin rẹ̀ wá Sheikh Al-Bukhari Jailani rahimahullah àwọn kan tí wọ́n tí wọ́n ń bára wọn sòdodo ọ̀rọ̀ nígbàtí kan náà tọ́lọ̀ fi súnà wà lọ́ọ̀bá lọ́ọ̀bá yìí kí ẹjá kò ṣe nígbàtà sí ń ṣe kọ̀dìríyà yìí a máa sábà máa ń lu bàndírì sábà ń sàsíkiri tí kò wọ́n wà jó yìí àti kò sẹ́rì ní bàdúrí táwọn ìgbà síkìrì kò sí kódà ní táwọn rí ká ní pé àbùkọ́ nínú ìdán táwọn kílùm táwọn tẹ̀lé irú òṣèlú lójú ayé ẹ̀tọ́ ikú pé àwọn kanákan dìde ńgbà tó ń kú tán táwọn orí pé tàbá ń ṣe àsìkiri ní ìsinmi a lè mọ́ fẹ́ rẹ̀ wá àmọ́ tí ìgbà ti wà pẹ̀lú rẹ̀ sẹ́rùn pẹ̀lú rẹ̀ wọ́n máa ń ta nǹkan sí ìyàn lọ́pọ̀lọ́ ni òní jókòó ní wọ́n bá ti rú gẹ́gẹ́ láyé kó jókòó bẹ́ẹ̀ ìtúbájọ́ kọ́ ní ìrẹ́lẹ̀ múṣẹ́ ìrẹ́lẹ̀ múṣẹ́ náà kọ́ mọ́ ṣẹlẹ̀ sí ọ ìsáàfin ní ojìnà sí tó dúdú àti ìlú díẹ̀ báyìí ó mọ̀ gbàtí òun nígbà tó ní tó ṣe tọ́dún tó kò sára sí tó rí gẹ́ wọ́n tó kàn dìde ní àtìlọ́sà láìsí àláyìí bọ̀ yóò gbé tó lérí ẹgbà tó bá tó rẹ̀ ló bá mú ọgbẹ́ ah, ah, ah, ẹ̀jẹ́ bẹ̀rẹ̀ yóò ní olùgbà tó mọ̀ tó àwọn kan wọ́n introduce bàdìrì wípé nígbà tó gbéra bá ti ń ṣe àsìkí inú tó bá ti fẹ́ rẹ̀wá tàbá ti ń gbìbò sí kò ní tó rẹ̀wá wọn ìṣẹ́ àárùn kọ́ ọ̀pẹ̀ ìnáwọ́n sí so ina zikiri tó jíṣẹ́ lọ́nà sí sallallahu alaihi wa alihi wasallam nínú ẹ̀sìn wa yìí tó wá ní dandan gbọ̀n ó yádà ní kan nínú àzikiri tó bá ti fa bẹ́ẹ̀ lórí wájú ọlọ́ọ̀bá sọ ó bá ti sọ ó bá ti sàyádà jù ní àwọn òkè àjẹ̀ tó sọ̀tá nàbí ṣe nínú ẹ̀sìn tó fi kún àwọn sọ̀hábà tó wáyé dáhùn sọ̀hábà bá gbọ́ lọ́wọ́ ànábì ànábì òlìṣẹ́ àbí òlìṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ débẹ̀ ní o nìkan wọn bí lè níjọ kan ó ní usaf ẹsọ àgbáwòlú fún wa àgbáwòlú wòlíì èrò ẹgbẹ́ wòlíì ti àṣẹ̀táyìn pé ṣúgbẹ́ ẹ̀ tó jẹ́ àgbàlagbà àwọn òwúrí ọ̀rọ̀ ní àbúgbà kiri ní ọ̀rọ̀ inú ìsìlámù ẹ̀yìn ìta ìsìlámù lẹ́yìn mọ́ ẹ̀mọ́nú ẹ̀mọ́nú bí bá lè fi bá wọn lọ́rọ̀ pọ̀ ní wọn mọ́ tí ọ̀rọ̀ sí wọn lẹ́nu kí wọ́n lè pọ̀ torí nígbà tí lè sára wọn bábá sì mọ́ tọ̀rọ̀ sí wọn lẹ́nu gbà rí ẹ̀rọ ní sọ tí ń bẹ nínú tí wọn ó ní àgbà wòlíì ó ní kí n sọ fún láti ní ìrọ̀ nínú ẹ̀sẹ̀ oníṣẹ́ àbíkọ́rù jẹ̀ kò wọ́n ti ní wájú ọmọ ti dábà rẹ̀ yíò ní ẹsẹ̀ wọn láwọn ni wọ́n dá ẹyẹ àdá ẹyẹ àdá ẹwọ tí ń fò táàmọ́ rí oní ọlọ́run kó dá kò láwọn náà dá wọ́n náà dá wọ́n kò ti sọ bẹ́ẹ̀ ní ìsinmi orí kan ti yé díẹ̀ onípò náà ṣe dáa oníṣẹ́ àwọn pé Baghdad ní ṣe kò ti bùsẹ̀ ní oníbẹ̀rẹ̀ wọn Baghdad wọn lọ́wọ́ kọjá ní stíìtì olókà gbogbo àwọn àrákàtà àtàkà lọ́sọ lọ́dún ń kú ọlọ ní àwọn àwọn kankan tí ò lẹ́sẹ̀ lẹ́nu ó kàn sílẹ̀ fún ọ lọ́nà ọba máa ó bá di ajá lẹ́yìn wọn tó nínú ó kàn lọ́ẹ̀sìn máa ó ní wọ́n wá ní ọkùnrin pásọ̀ kan àti mùsùlùmí kan wọ́n jìyàn onípásọ̀ yẹn sọ wípé Jesus is the Lord onísùlùmí yẹn sọ wípé ọlọ́run ọba lọ́lọ́run kìí sí Jesus ó ní wọ́n ṣe ágímẹ́ntì ọ̀rọ̀ ẹ̀sìn ó ní àgbàkọ́ ìjìlá ní pápẹ́tọ̀ wọn ni tẹ́ ń fà mọ́wọ́ èyí tó já mùsùlùmí ní ohun tí ń fárọ̀ láàrin ara rẹ̀ èmi gbà wípé ọlọ́run bá nìkan náà lọ́lọ́run kódà níbi kìí ṣe ọlọ́run èyí tó jẹ́ ìgbó bá lọ yí ẹ̀lẹ́ Muhammadu gbogbo èèyàn lọ ìgbàtí wọ́n ní Jesus ní olúwa sọ ẹ̀dá tó dá sọ ẹ̀dá kan báyìí Jésù dá nípa sọ adákẹ́ ti wá ní yóò sì dá ẹ̀dá pásọ̀ ìgbàyìí ó ẹ̀dá

ṣe tàhájú ló kò fẹ́ yẹn lóru àbọ̀rọ̀ ká gbáwẹ̀ àbọ̀rọ̀ ká ké Kùránì a ní tó ń bá ti wọ́n Kùránì láàárọ̀ wọ́n sì parí rẹ̀ lọ́rẹ̀ alábìyè sí ti láwà Kùránì rẹ̀ lẹ́yìn yóò tún wáyé tí yóò tún wá burú ó burú tó ká fún súnà náà jíṣẹ́ ọlọ́run ẹni tó bá sọ Kùránì kalẹ̀ dín ní ọjọ́ mẹ́ta láyà kọ̀wùkù kò ní gbọ́ yẹ́láyẹ́láyẹ́ so anábì wọn ẹ̀kọ́rìjì wáṣẹ̀ mọ́ kí Kùránì nìkan ó fẹ́ ẹ̀kọ́rìjì ká mọ̀ mọ̀ túnmọ̀ tí àbáńkì so o lè fi ń ṣe fáàrí lọ́dọ̀ àwọn tó bá jó lùmọ̀ bẹ́ẹ̀ ìṣẹ́ ń o èyí bẹ̀rẹ̀ ọlọ́run wọn sàgbà fún àbójúmọ́ kan kùránì kan ni a ní oòrùn lè bẹ̀rẹ̀ ọlọ́run tánàbí ó sì lè súnmọ́ lọ́n jànábì lọ ànábì ò ké kùránì kó bá wípé kùránì tó dín ní ọjọ́ mẹ́ta ni ọjọ́ mẹ́ta náà ni ó kéde kí ọjọ́ mẹ́ta ni kọ́lẹ̀ tánàbí máa ń rẹ̀ ẹ̀kọ́ jù ní ọ̀sẹ̀ kan kájẹ̀ kó sí ní ìṣù mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ kẹfà ó parí rẹ̀ lọ́dọ̀ kẹjì ó sí ìtúnmọ̀ padà jíṣẹ́ mọ́ alẹ́sùlátò sàlám kó mọ́ ogun kan kó la'ámi nípò lè nafsi naf'an wà láàbọ̀ wọn illa ma sha Allah ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء ọlọ́run bá ti define ànábì fún wa kò mọ́ kọ́kọ́ in tó bá hàn sí wa náà ló hàn sóun náà àyàfi wáyé ti sánmà lórí tí ń jẹ́ ìsìlámù yìí yíò ńlá alébámà àgbà tó bá sọ fún wa torí òní kan ọlọ́run sí ní òjíṣẹ́ láàrin wa ló fi tún fi ń lẹ́nu hadithi yẹn ìpé ọlọ́run kọ́ mi ní àwọn yóò fi àwọn ọ̀nà oríkì kan mọ̀ mí lọ́jọ́ náà ti fi máa kí ọlọ́run lẹ́yìn tí mi tí mọ̀ ní ìsinyìí níjọ́ náà lọ́lọ́run tó kọ̀ tó ti wá ní sọ́rọ̀ Bukhari ní ẹ níjọ́ náà òjíṣẹ́ ńlá tó mà onígbọ́nà bá ti wá kọ́ mi tí mo fi kí ọlọ́run tán ó ní wò ó kalẹ̀ tí forí kalẹ̀ wa ní ya Muhammad qum sal tu'ta dìde síjú sókè máa bẹ́ẹ̀ ni tó fẹ́ wájú ọlọ́run lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí àwọn lọ́wọ́ sí rẹ̀ fún ọ oníṣẹ́ wá sí pé ọlọ́run ó sì wá sí ìdájọ́ láàrin àwọn èèyàn torí pé ọlọ́ọ̀fọ̀kọ̀rọ̀jọ́ náà lọ́lọ́run sí àṣàrin ìrìnàjò náà na fi ń pè sí pẹ̀yí ní àṣàfáàtò alẹ́rọ̀fìmá awàlùkọ̀kọ̀ òjíṣẹ́ ọlọ́run ní síwájú gbogbo tí ń jẹ́ àwọn mànábí adam ìṣìpẹ̀ òjíṣẹ́ ọlọ́run kejì ó ní ṣìpẹ̀ rẹ̀ fún àwọn ẹni àlìjẹ́nà bàtọ́lọ̀ bá ṣe ìdájọ́ tán táwọn tọ́rọ wọn bá já sí àlìjẹ́nà lọ sí àlìjẹ́nà táwọn tọ́rọ wọn bá já sí ilé kejì

àwọn mọ̀lẹ́kà tí wọ́n bá ní lẹ́gbẹ̀ẹ́ lé iná ó mọ̀ bí wọ́n lè rí àìwọ̀n wọ́n lè ní náà ni wọ́n ti ṣílẹ̀kùn náà kalẹ̀ fún ìṣẹ́ níbi wọ́n dàmù fún tó wọ̀ ó sì mọ̀ bí wọ́n lè rí nígbàtẹ́ ń bẹ láyé sí wọn bẹ́ẹ̀ ni àwọn ànábì jíṣẹ́ wọ́n kàrọ ọlọ́run fún wa létí wọ́n ṣàlàyé fún ọlọ́run fún wa ṣùgbọ́n agbẹ́rù lórí àgbọ́ ọlọ́run ní ẹ jẹ́ kí ń wọnú nábẹ̀ kásì bèèrè sí nìlá àwọn tó bá jẹ́ ní àlìjẹ́nà báwọn bá jẹ́nu lẹ̀kọ̀ àlìjẹ́nà ànábì ó sì bá wọn ṣe bẹ̀ ń wájú ọlọ́run ní kí wọ́n fi wọ́ bẹ̀ òun ló fi wá nu áyà yìí wípé وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها wà tó wà níbi tí àwọn àlìjẹ́nà yìí kò sí níbi tí àwọn ẹni tí náà torí wà ní ẹ̀sùn ọ̀tà àkẹ́bù wọ́n òkú ti dẹ́nu àlìjẹ́nà báyìí tó ń gbẹ kí wọ́n wọlé mọ̀ tó jẹ́ sí pé ìrísẹ́ ẹrẹsẹ́ ìyẹn lájẹ́ ọkọ̀ ní o kò dún sí in tó sòrò ó sì jù láyé níṣẹ́ rẹ̀ àpẹjúwò kan ṣoṣo náà nìkan mú wá ní kí mú wá fọ́kó orí bọ́yé ni tó túwò láti ojúlé òpó tí ogun tó wọ̀ lẹ́wọ̀ àwọn èèyàn rí ó dà wọ́n mọ̀ sọ kó lajú tó bá ìdọ́dọ̀ ti wá ní kó lajú náà ẹ̀mẹ́ ilé ẹlẹ́ akẹ́kọ̀ọ́ bojú láti bẹ̀ wọn kó mọ́ sì jẹ́lẹ̀ àti wọ́n ti mọ̀ ládùúgbò tẹ́lẹ̀ ah, ah, ẹnu àwọn tí bá ń ṣẹlẹ̀ nílùú wa lélùú àwọn olùmọ̀ wa tí wọ́n ti dá kó wá kò sọ́lá bóyá lẹ́ẹ̀lẹ́ ìṣẹ́ ìdí sí lórí tó mọ́ ti tẹ̀ yìí kò mọ̀ gbéyàn kò mọ̀ pààyàn wọ́n dàbó jẹ́ tí èmú kíkí bẹ́ẹ̀kì ọ̀tún níbi iṣẹ́ wọ́n tẹ̀lẹ̀ iṣẹ́ wọ́n yìí wọ́n kò níta ìpẹ̀lú báyìí aláwọ̀ alẹ́wà búrú Zainab brọ́dá akẹni ẹ̀rẹ̀ alájì kẹta já lọ kírun wà pa fíṣù tí wọ́n nìkan ló wà ní tẹ́lẹ̀ ní wọ́n láti ẹjí pọ́jú ẹ̀mẹ́ mú jò ó pè wọ́n inú ó sì dùn tó iṣẹ́ ẹbí ti di in tí kọ́ wá rí nìyí tó dáa iṣẹ́ ló di àgbègbè sórí rẹ̀ tó mọ́ lé mú kẹta náà sí bí mọ̀lẹ́bí yìí ti kéré tó àti bẹ́ẹ̀ ti tóbi mọ́ àti bẹ́ẹ̀ ti kéré tó hùn tí gbọ́ngbọ́n kan bá ṣẹlẹ̀ láàárín mọ̀lẹ́bí síra ẹni ìyá gbọ́ngbọ́n ti ń tí ń gbọ́ ó kìrìtíláìsì àwọn ọ̀kan ilẹ̀ gbogbo ẹ̀ bàbá ilé fi sí bí tọ́ tó wọ́n ló mú ńlá nígbà kan lọ sókè àwọn ìsinjọ́ kìíní àná wọ́n sì lọ lókè padà máa wà wọn bàbá kan bẹ kìíní kan ìyá kìíní kan náà ìyá bẹ̀bí bẹ ní kìíní tó bó bá ti rìn káàkiri tó ń ṣe iṣẹ́ kó dára láàrin mọ̀lẹ́bí bóyá sílẹ̀ ti ṣẹlẹ̀ lójú ọ̀nà wọn ni sọ fún ọ àwa nínú ti wá mọ́ sí olóró lòun iṣẹ́ rẹ̀ ìlú ń ṣe àfi kéèyàn pàkìtì náà lọ́kẹ̀ torípá òjò ti dọ̀tí ọlọ́run sáà náà bí wọn ìsìnbẹ̀lẹ̀ kẹta ọlọ́run fún ìṣẹ́ ọlọ́run ní láǹfààní ó sì pẹ̀lú àtàwọn ọmọ àlìjẹ́nà bá wọn àlìjẹ́nà tán kí wọ́n ga nípò jùra wọn lọ tí a ti sọ fọ́ra wọn náà láyé tí ó jẹ́ wà ní ìjẹ́ wà nílẹ̀ yẹn bá ti tó ń náà àjọ papọ̀ 27 25 tí a ní ṣàlàyé pé ń bẹ fún yẹn ò ní rí yọ 27 ẹlòmí ó sì rí tó ju 1000

gbogbo tí mo mọ́ sí lò ní ọkàn rẹ̀ sọmọ́ tí máa mú kí lọ́kàn rẹ̀ sọmọ́ náà kódà yóò tún máa wá nílùú lórí irun yóò tún lọ sọ ẹkún nígbàgbọ́ wá kí n tó yóò tọ̀hún wà ó wò yóò pa ẹgbẹ́ ẹkọ́ lórí ah, ẹ̀yìn kìíní gan-an ẹ̀sìn mo sì gbàgbọ́ ẹ̀nìkan lẹ́mọ́dù bá ti rí wájú ọlọ́ọ̀ náà nìyẹn lóòjọ́ alìkìyàmà náà bí mọ́ ni wà náà ti wà lórí ipò kan láyé náà lóòjọ́ alìkìyàmà ìṣẹ̀sán nínú alìjẹ́nà náà bá ìjọmọ̀ alìjẹ́nà yóò yàtọ̀ síra wọn àmọ́ ànábì alẹ́sọ̀dáàtì sọ̀lá inú tún sí pẹ̀ yíò pé wọ́lọ́n àwọn ẹni àwọn ẹni báyìí wọ́n fi àrẹ̀ gbígbà ga nípò níwájú wọ́lọ́n jàwọn ẹni báyìí lọ ipò wọn alìjẹ́nà náà àwọn ẹni báyìí wọ́n fi ìmọ̀ yawọ́ àbí kánáwó fún èèyàn bá ti ní bá ti mú wọ́n fi tún fi lágbára ní mẹ́rin ìjàun tó kù lọ àní rí fàtàrà wà jẹ́ náà káwàrá fàní sáwọn àyè wọ̀nyí ànábì náà ló ṣe ìpẹ̀rẹ̀ ó di ẹlẹ́kẹta láwọn ìsìnkú tọ́lọ́wọ́ ọ̀nà fún ìṣẹ́lá Muhammad sọ́rọ̀ wọn àwọn sọ́nà ìṣìnkú ẹlẹ́kẹrin ànábì nìkan lọ́wọ́ ọlọ́run gun ànábì láǹfààní kó síbẹ̀ fún kéfèrí kan kéfèrí yìí bàbá pè ní ẹ̀gbọ́n bàbá ànábì bàbá pè ní àbúrò bàbá ànábì ìtí ń jẹ́bẹ̀ ẹ̀nà amúnúdè lára náà ní amú òun ló búrọ̀ tọ̀pá ànábì kò sì wú ànábì nìkan ó dúó tó ń tí sí àwọn kèfèrí ti dàmú ànábì tó nígboro mọ́kà wọ́n bá tún lọ bá ó pé àbútọ́ wá lọ́wọ́ pé àbútọ́ lè ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ̀ bàbá rẹ̀ jẹ́ pẹ̀lú àwọn ọmọ yìí in ti ń dáwọ́ léyìí yóò mọ̀ yọ lọ́sẹ̀ ẹlẹ́ ìgbàgbùkó ní ẹ̀ mọ́nà lòwò yóò lábí yóò ló délé ayé ẹ̀yẹ mọ́ bá ti yìí sókún fún gbàgbìjẹ́ fún sẹ́mọ̀ wípé bó ti kẹ́bìyàn lè sí ìkàtó tó bá tẹ́ tó bá ti tútù ẹ̀mí rẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe yẹn kò ní lè ṣe mọ́ ó sì jẹ́ àgbà nínú àwọn àgbà kèfèrí wọ́n bá tó wọ́n bá mọ́mọ́dù lẹ́ni àwọn òṣàlú wa ló tó fẹ́nu kan ó mọ̀ bí i tí ń jẹ́ èkó wọn ò sì fa àwọn òṣàlẹ̀ kí wọ́n gbèjà ara wọn wọ́n wá lọ bá àbútọ́ ọmọ rẹ̀ àbí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ yìí ó mọ̀ bí ó ṣàwà lẹ́ni bàbá ní ìmọ̀mọ́dù tó mọ̀ tí ń wí èyàn kí gbọ́dọ̀ mọ́ tí wíkó mọ́ bú àwọn òsáwá kò ṣe é ṣe kò gbọ́n ní bísàsí ti fẹ́ jẹ́ ànábì nìyí ànábì náà fi wá ṣe gbogbo ògbìyànjú kó ti ẹ̀rọ lọ́wọ́ kó ní báyìí ìtì ah, ìṣe mùsùlùmí ó dáàbò bò mí dáàbò bò fámílì tí wọ́n gbẹ̀gbẹ̀ wá wípé ó kọ orin ká wípé wàlàkọ́dà àìlújò bí alàdínà muhammadin min kọ́yìnrí àdìyàní bàríyà ti dínà laula malamatu aw hadaru musabbatin la ra'aita samhan bi zaka mubina wọ́n ní abuto ni bi ama saba so noro tí ó mo wípé ó mo si mi tèmi náà ma dájú saka wípé ẹ̀sìn muhammadu yìí ó jẹ́ kan náà àwọn ẹ̀sìn

yóò sì ní lára àti lè dé lọ kírùn tí wọ́n lọ sọ wípé ah, ah, lọ́lọ́ sí ìrànlọ́rọ̀ máa tara rẹ̀ bẹ́ẹ̀ tí jọ ń kóra ní kiri láyé òní kò sábà níkan jẹ́ ìṣẹ̀lẹ̀ fún àlójú àkíyàrá ṣe tó ṣe kásìkò tó tó tí ò bá bá ọmọ tí ò lẹ́kọ̀ọ́ jẹ́ nínú mọ̀lẹ́bí láti yan iṣẹ́ jàǹdùkú láàyò láti yan iṣẹ́ olè jíjà láàyò láti yan iṣẹ́ ọ̀dọ́kọ láàyò tí ó bá bàánú jẹ́ kò yẹ kó bà wọ́n jẹ́ láti jólé lórí súnà mọ̀lẹ́bí ọmọ yọm kọ́mà jẹ́ sùn ló wà ẹrù jẹun yóò ní ju ọtí wọ́n tí wọ́n ránú ká wípé sáàpù ìyíkùn sì tásítà lábẹ́ aṣọ kó ló tó wọ̀ jọ́kìjì lóbi wọn lòmọ́ ìlú tún bá wò ó wọ́n tún pé àwọn àfáàtàmọ́ ń pè níjọ mẹ́jọ wọ́n pọ̀ ọmọ lóókọ kódà tó bá tún òdún bá ní bá wọn tó tẹ́ǹtì wọ́n ní tí ẹ lè jù ìkànnì kẹrin di méjì inú tún bí yẹn tó bá ìsọ́gbá ẹmọ́kọ́ rẹ ní dákẹ́ ìwọ̀n ìgbọ́mìyàwó wálé tí ẹ̀ báyẹ̀ kan sọ̀rọ̀ tẹ̀ lórúkà tí ẹ mọ̀ bó lè sí lóòrè sí mọ̀nà ẹ̀ tó bá ilé mistake ni yóò padà sí school yóò bá tó padà kò lérò parí ní wọ́n jẹ stiri púpà tó gbogbo mi àwọn èèyàn tó rí ìrà kọ́lọ́mọ́nù mọ̀lẹ́bí ó dúró lórí ìwà àbájẹ́ yẹn ó sì ń wù ó sì lẹ́yìn dúró tì ìwọ́n tó rọrùn fún gbogbo hàn dúró nígbò bá pẹ́ tó bá yá wọ́n mọ̀ mọ̀ ẹ mọ́ lè fi lọ́rùn ó ti lóyìn dáwọ́ ẹni tó ti kú ó wẹ́ ti gbẹ láyé wò mọ́ ń dá ó sì bá láàkáyè mú

Yorùbá sì gbọ́n làákàyè púpọ̀ ah, ẹran Yorùbá ó dúpẹ́ fọ́lọ̀ lórí wọn wọ́n gbọ́n làákàyè kan wà ní ọmọgọ̀ díẹ̀ díẹ̀ náà ni ó bá wa dáwó ó sì bá wa kọ ẹran dáa fowó dá ló bá ṣe ẹrẹ tó sọ ní jẹ lára rẹ báyìí ọdún gbọ́ra rẹ sínú wọ́n sọ fún ọ̀rẹ́ pé in tó ń ṣe òmá in tí wọ́n wà sí tí wọ́n ṣe wípé in tó olóògbé lọ́wọ́ kò yé ọ tó tó bá yí ọ ni kò yí ó pakún wa kò dáṣà lórí ìtànsì tó ti lóògbà ò ti ní ìsìláàmù jíjẹ ògbà pẹ́tọ̀ náà dúó kí ló sì fà á ilẹ̀ ọ̀pẹ́ ní fámílì ó ń sọ pé tí ìyẹn ti lè ní ìsìn inú tó kó bàbá tó lórí rẹ̀ lọ́la ni màá láàmàtò èébú tó lóò fẹ́ bù náà sí kò padà gbé kú kẹ́yìn náà ni ó gbẹ̀ ikú tó ikú torí pé ààrẹ tó rẹ̀ tó lọ́jọ́ fi dé bá tó jíṣẹ́ lọ́nà ọba wípé ìwọ àbúrò abẹ́gbẹ̀ bàbá mi kúlá ilaha illallah

ẹsẹ̀ bá wọn ibi ìfira wọn lẹ̀ àwọn níbi wọ́n mọ́ sínú àwọn dínú ìyà ọlọ́run báyìí àbújá hálì àti kí wọ́n máa wọn kèfè ní méjì wọ́n dúró ti náà pé wọ́n ó ní sẹ́ẹ̀sì nǹkan mú dèzẹ̀ nígbàtà náà sọ ilé ìtẹ́ òun náà bá sí jó bá wọn àwọn kèfè ní ti jẹ́ nígbà tó sọ pé ní tí ọ̀run wọn ní sọ yìí sí ní sọ ara nìyí àtọ́rọ̀ àmìlẹ́lẹ́tì jàdíkẹ́ àjọmọ̀tọ́lẹ̀ tẹ́tọ́rí ń tọ́mọ kan tí ò tí ì

tó ti bẹ́ anábìlú ìjọ alkiyama ìgbé ọlọ́pẹ́ wọ́n lọ́mù fífẹ́ síkì fún ìta ti lọ́gbìn yẹn òjíṣẹ́ lọ́wọ́ alẹ́sọ́láàtù sẹ́lá ó wá ṣàlàyé rúpẹ̀ tí ó ṣe bọ́lọ̀ wọ́n sì gbà pẹ̀ náà pọ̀lọ́run gbà pẹ̀lú ẹni bá ti sọ ìpọ́lọ́run gbà pẹ̀lú lọ́wọ́ àyẹ́mí jẹ́kù túnmọ̀ ìgbà tí má sì pẹ̀ fún wájú ọlọ́run tọ́lọ́run bá gbà pẹ̀lú lórí ẹ̀ yóò wọ bàtà ìyáná fún bàtà aná tí wọ́n sínú náà lọ́nà wọ́n sí lẹ́sẹ̀ gbogbo bàtà onírin mọ́wọ̀n lásìkò òrùn gidi tó bá ní mọ́ni tẹ́lẹ̀ ìmọ́ni òdì àbíkò rí bẹ́ẹ̀ fi aago ní jẹ́ kó wá súnmọ́ bẹ́ẹ̀ O mọ̀ sí tíṣẹ́ tí máa ń jóyàn na láti na kaná ya onye ó ní bàtà anátọ́lọ̀ bá wọ̀ fún yìí yóò wá wọnú nínú egungun ẹ̀jẹ̀ ara rẹ̀ lọ ìyà yóò wà mú lórí bí ọpọlọ tọ́pọlọ rọ̀mọ̀ owó tí bá mú lórí iná wáyé náà ogun tí ó fi náà ìyàwó ànábì nìkan sì lọ́lọ́ fún ìrìnà ilé lórí sí pé ànábì Ibrahim alayhi salam bí àbá rẹ̀ náà ti ṣe tó kó ti fẹ́ gbìyànjú ń gbìyànjú tí ń tọrọ àforíyìn fún bàbá rẹ̀ nítorí tí ò tí hàn sí wípé onífẹ́ ẹ̀rọ ni bàbá rẹ̀ òun sì wọ̀bá ìwò wípé kò yí bàbá mi ló fi sọ́nà sọ́rọ̀ tó mọ́rọ̀yàn pé ya abàtí ìní ọ̀dì já àrí mílẹ̀ ìlmi torí pé ń sì bàbá rẹ̀ sípò kí ni jahil yí bàbá mi débi pé ń tún sọ́nà ayà ní wípé tó dípò ti wá rí náà sa'astaghfiru laka rabbi innahu kana bi hafiyya ìgbà ọwọ́ ọlọ́lá foríjì kò jẹ foríjì ọ̀ ẹwọ bíbá ọmọ gidi sí bàbá bẹ̀rẹ̀ ti wá sọ pé nísìlú bàbá rẹ̀ tó ń wí àkọọ́lẹ̀ lọ́lọ́ ti kò lórí rẹ̀ kò ní sórí وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه ìmọ̀ sílá di olùgbà bá rẹ̀ aṣọ́wọ́jọ́ sílẹ̀ yẹn pẹ́ gbà àmá sáwọ́ tó wà ìwọ̀n ìdáwà fìfì ló dá àmá ọba ibẹ̀ lọ kọ́rọ̀ òfurujì níjọ́ náà yìí sì bí àbára sípò kí ni al àmọ́ wọ́n tó wọ̀n sí bàbá rẹ̀ tọ́lọ̀ ti fi sàlàyé pé bàbá rẹ̀ yìí bí ó ti bá kúrè ìlú nígbà ti mú aláìbẹ̀rẹ̀ ìjáwọ̀ ìdájọ́ tọ́lọ̀ ló dé tálẹ̀ yìí ìjáwọ̀ òun náà la fi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa wípé bó ti kí kẹ̀kẹ́ wọ́n pa àwọn àti tí èsì mùsùlùmí papọ̀ tó gbọ́dọ̀ jáde láyé sẹ́ tí wọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn gbà fún ìrìnsà gbàgbọ́ wọn máa láwọn ti ṣe jáde olùjáde olùtán ó ti ṣe kí ni ó tán síbẹ̀ náà nìyẹn mùsùlùmí ló ní wípé àwọn òkú wa lọ́rùn mùsùlùmí méje lábíjọ́ aláìyàgbé àmọ́sọ akàfún mákòjú wa ni o ọlọ́run sọ mùsùlùmí kalẹ̀ fáwọn òkú o àwọn aláyè ni ọlọ́run ní olùmùsùlùmí sí àǹfààní púpọ̀ tí bẹ̀rù bẹ̀yẹ o bóyí ò bá ní kí ni wàhálà kọ̀ọ̀mí àdánàwà adáfúnlọ́ dr olùsùn kọ̀ọ̀rọ̀ kí ni wàhálà ti ẹ̀lẹ́ ìjọ́jú kó pòrò òun ètò kúkílẹ̀ tó wà mẹ́ tí sọ pípítà náà méjì kú láyé kò sí ẹ̀dá kan tó pọ̀ tí humanity láyé tó tó gbogbo olókò wá sí ìrìnlẹ̀ táwọn lè sọ ju wípé gọ́fàrán lọ́hùn láwọ̀ àrùn àwọn wọ́n kọ̀ rọ̀wí fàgbáyé wọ́n sì máa lára àwọn tẹ́ẹ̀tù sí lára bàbá nínú báyìí kọ̀ rọ̀wí ara tẹ́ẹ̀tù sí ní ibi àkídà ìwọ̀lẹ́wọ̀lẹ́rọ̀ yìí ó dàrú mọ́ lọ́wọ́ lábalábó ti wù kẹ́yìn tí ìsẹ́ mùsùlùmí ó ṣe dáadáa tó àdó àlìkìyàmọ̀ kọ̀ láti ṣe fún ó bá ti kú àdó àìtókọ̀ ní tó fi ilẹ̀ sáyé ilé ọ̀nà rẹ̀ lórí bí ó bá jẹ́ àwọn ìyàwó àtọ́mọ́ lọ jẹ́ orí yọnú ìdísílám ọ̀rọ̀ wọn ó dà nínú ẹ̀sìn nípo ṣe fún kìsẹ́ mùsùlùmí lóòtọ́ ni àmọ́ kò fara ní ọ ẹjọ́ wà náà gbogbo òkúrò agbúrú sí ọ ó lẹ́tọ̀ sàdúà sàdúà fún tó fi ilẹ̀ tí má sì gbẹ̀lú ayé rẹ̀ náà kò ló mọ́ sàdúà fún ọlọ́sàdúkùn mọ̀ náà ní ọ ẹ kódà ò fi dé wúrẹ́ tí ń sìnkó tó kú yóò bá sàádọ́ àwọn ọ̀sẹ̀ tó burú gbogbo àwọn kan tó filẹ̀ náà làwọn dábà yìí ọlọ́mọ́sà fi jútù mọ̀ sọ torí bẹ́ẹ̀ ìjíṣẹ́ alẹ́ sọ́lá fi sẹ́lá láwọn tí tó bá wá kù ó rí ìpẹ ẹ̀rẹ lẹ́ẹ̀kanú bẹ́ẹ̀ tọ́lọ̀ fi sànẹ́bì lẹ́ sànìkà alónítà fíìsẹ́ èyí alé kiri fọ́rọ̀ rẹ̀ mọ́ lọ́rùn àmọ́ ẹ máa ń mú tí ló kọ́kún ohun àgbó ìyàwó rẹ̀ bá sì sí ń lé ẹ̀kọ́jọ́kọ́ tí ń bá sọ̀rọ̀ nílẹ̀ sí

oṣù mẹ́ta tí kèé wálé rárá ní ń kọ́nà máa wálé náà náà tó bá ti wẹ́ gbẹ̀rún ní bẹ́ẹ̀ nígbà ní tó ń bá rí nígbà náà ló máa ní kọ́sọ́mà olóbìnrin kan náà sì ní gbogbo yìí mọ́ kà mọ́ kò dáa tó mọ́sẹ̀ mẹ́síkìsì wípé ìdẹ̀ òjẹ yọkan lọ ọkàn ní alẹ́ mẹ́fà ọkàn ní ilẹ̀ yọkan ní àti ilẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa ń na jù sí náà ẹsẹ̀ wọn ọ̀dàkáwàdà kó lè mọ́ lọ lẹ́gbẹ̀ẹ́ tó dùsọ́ ọkọ̀ láà ọkọ̀ rẹ̀ máa ń tọ́jú rẹ̀ àwọn àlè àbọ̀ náà kódà ń tọ́kọ́ ti mọ̀ wọ́n papọ̀ dé lónìí ó jẹ́ ìjọba alábájá ọ̀rẹ́ kí ló jẹ́ fún ìyàwó mi o sẹ́jọ́ tó gbogbo rọ̀ náà tó gbá bóòdó ọkùnrin sí ya ọ̀dọ́ ọkùnrin tí ni ọkùnrin kejẹ́ sí nígbà míì káwọn bá ń jà bàbá ni wọ́n bá wà parí ìjà tó ọ̀rẹ́ ìyàwó mi tímọ́tímọ́ ni iná lè láyé ó lọ sí paternity test gbogbo ti bẹ̀rẹ̀ yìí náà wọ́n lè pé tọ́hun lórí gbogbo wà burúkú ni ó wá kù àwọn àwọn ìsìnmọ̀ ń pa àrùn jẹ náà ó bá kìrùn tó bá lọ tó bá àwọn tí wọ́n kù sí ibì kan nínú ẹ̀ṣẹ̀ tí ò tó ẹbọ ni irú àwọn yìí ọlọ́run fún òjíṣẹ́ ńlá lẹ́sìn ní ayé ní àǹfààní kó ṣèpẹ̀ fún wa àti sọ̀rọ̀ wọn síwájú ká tó bẹ̀rẹ̀ dáró sí ilé tánú ìgbà wọn sì níwájú ọlọ́run tọ́nà wọn fòrí jìmá lẹ́yìn ìgbà tó má ti kọ́ wọn lẹ́ta ọlọ́run sì wá ní ẹ̀yìn náà lẹ́yìn tànábì àwọn ànábì ọlọ́run bẹ̀rẹ̀ náà tí wọ́n sí pẹ̀ kódà àwọn wàlí ọlọ́run náà ọlọ́run padà fún láǹfààní káwọn náà sí pẹ̀ fúnra wọn ọ̀rọ̀ pọ̀lú gbà wọn aspect kódà Qur'an yóò sí pẹ̀ ẹjẹ́ máa ń ké kódà wẹ̀tà ń gbà yóò sí pẹ̀ ẹni tí máa ń gbà ló fi wá nú ẹgbà wa hadith kan ọlọ́run ó sọ kọ̀ránù di ẹ̀dá yóò sọ àwẹ̀dẹ̀dá kọ̀ránù wà bọ́lọ̀ pé wọ ọlọ́run ẹni yìí ìgbà tí ń bẹ láyé èmi ò jẹ́ kí ó mú mọ́ orí oṣù lóru tó gbogbo orí mọ́ kí kọ̀rán hadith yìí làwọn àfáwọn ní kọ̀rán máa ń lò lẹ́rìí wípé gbogbo ẹni bá ń ṣe owó àhámọ́ ní kọ̀rán ni àbí mi náà gbéṣẹ́ ká máa ń kọ́ mọ́ kọ̀rán lọ́wọ́ láì fi máa ń jẹ́ fún gbogbo òru rẹ̀ kó fi máa sùn tó gbà náà lè láyé àti ṣe ìrànwọ́jà àsìn

oṣù ramadan látọ́ lójúkọ ẹ̀ ẹlùmí ramadan ti sí wà ti kùránì ti jọ fúnra wọn ní ààlà oṣù bá gbọ́nù pẹ̀pẹ̀pẹ̀ ìjọ tó ń di báyìí àwọn mẹ́bá tún dé láyé ọmọkàdé ẹ̀dàkùn ẹgbẹ́jáde ẹgbọ́nù gba àwọn ibi tó tọ̀ sí ẹ̀ṣìgbò ọ̀gbọ́nù ibi tó bọ̀ wáyé gbogbo tí ó ti mẹ́kù sínú ilé èyí tí wọ́n náà máa ń dìun pàdé ma ń dì tó ma ń dé okun mọ́ tú okun gbọ́n musulmi tó fẹ́ wọlé o kò dáa tó sì pẹ́lú ọmọdọ́rùn kẹ musulmi mọ̀ fojú gan ní Kùránì gbogbo gbàdọ̀ ẹka máa ké olúbàdà alákọ̀wé lò tó fẹ́ wà jẹ́ náà pàdé òun ìráyè ó kẹsẹ̀ jú mẹ́wàá nínú 24 hours fi ka Kùránì bẹ́ẹ̀ náà ni àwẹ̀ òun ó wà lẹ́dà yóò ní wọ́ ọlọ́run èmi ní ń jẹ́ kóró ń jẹjẹ lọ́sàn ó sì máa ń gbẹ́lú ìgbẹ́ lọ́sàn wòyí òun náà ó fi ṣàánà rẹ̀ so ìsìpẹ́ ti gbogbogbò ìrìnlẹ̀ kátọ́wà parí ó dá ìpínlẹ̀ láwọn kan gbọ́ ilé nínú àwọn èèyàn tó fi ní tó bá ṣíkò àrùn ìyá yóò ṣépẹ̀ fún àádọ́rin èèyàn nílé bàbá rẹ̀ àti àádọ́rin èèyàn nílé ṣòun náà níjọ wà límà àfà yóò bá wí alábùkọ́ ọgbọ́n aláwàrí yóò bá sí àlùkínbà kẹ̀kẹ̀ yàwátá sípẹ̀ ó bá máa yẹ owó lójú agbogbo ló sípẹ̀ 70 nílé bàbá 70 nílé ìyá ó dà wípé àwọn àlàrán rò bẹ́ẹ̀ kò fẹ́ sí àdísì ti àlìgbára lé lórí ẹ̀ òjíṣẹ́ lọ́rùn ìyẹn ní pàtó gbogbo tó bá ti dọ́mọ rẹ̀ náà yóò ló sì pẹ̀ fún òbí rẹ̀ tó bí òbá ti jẹ́ lẹ́bọ̀ ó wá jẹ́ lóun kòránù kò tó lóun kòránù ó kèsè kòránù kàlà mí súnmọ́ lọ́wọ́ ọ̀nà iṣẹ́ rẹ̀ níwájú ọlọ́run pọ̀ kòránù jẹ́ kan nínú rẹ̀ ni tó ọba jọmọ tó ṣe wípé ọlọ́run ní kó lówó lọ́wọ́ tó fowó ṣe dáadáa òbí tún kú náà òkú ló òbí rẹ̀ tó kú kọmọṣẹ́lásí kọlé kéwù náwó fáwọn ọmọ òrukàn ọmọ tí òrówó ẹ̀sáàmù sọ ọmọ léèwé lójú àlùkè àwọn tóbi rẹ bá kù sí ọlọ́run ló fún un láǹfààní ó ṣègbè fáwọn òbí so kò ní sí pẹ̀lú ní kòránù nìkan bèrè tó bá àwọn ọmọ ìyá sẹ́yìntì nídìlé ìyá sẹ́yìntì nídìlé bàbá subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà bísmìlá wọ́n ní tọ́bá ti sọ pé òun ọ̀pá ìyàmọ́ tó ti bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀sà fún ìpín rẹ̀ àyẹn tó fi pa nígbà ní nǹkan bóòlù ìdájọ́ méjèèjì ìdájọ́ méjèèjì